adúpẹ́ fún ọlọ́run ọba atọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti àlékún àánú rẹ̀ àti ìgẹ́ rẹ̀ fún aṣíwájú wa Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn sọ̀hábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn náà àtàwọn tó tún tẹ̀lé wọn tí ó fi di ọjọ́ ìgbìndì abẹ́rọ̀ ń kó fi ìkẹ́ kó fi kárí wọn gbogbo àwa tí aláǹfààní láti máa gbọ́ra wa gbogbo wa ni mo kí láláì ní yọ ẹnìkan kalẹ̀ ibi assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu nítorí jẹ́ kókó ọ̀rọ̀ mi náà ni a ti gbọ́ ní ṣáájú yẹn ipe ìdájọ́ ìtẹ̀kíyàn àbí ìrùkù kíyàn àbí ìkúnlẹ̀ kíyàn àbí ìdọ̀bálẹ̀ kíyàn àbí ìyíká láti fi pé mo fẹ́ fi kí èèyàn ni ẹni pé ta bá ń sọ pé títẹ̀ kíyàn ẹni pa àfikún ipe títẹ̀ kíyàn torẹ́lòmíì wàhálà tí ó mọ wàhálà ara rẹ̀ yóò ní ẹni kò kí ọmọ tẹ ẹ máa wà o kò ní sọ pé ẹni kò kí ọmọ tẹ kíyàn yóò wà ní ẹni kò kí ọmọ tẹ so ọmọ nǹkan ti ń sọ ẹni tó náà bá sì gbọ́ èdè yé òun ló pé ọ̀ràn ẹwà ẹwà hùn ọmọ ọmọ kíyàn náà là ń wí yóò wà ní ọmọ o sì fẹ́ wo nǹkan lábẹ́ mọ́tò rẹ o sì tẹ̀ sínú ọ̀kọ́lọ́ bẹ̀rẹ̀ ń ebi èèyàn là ń sọ èèyàn là ń sọ pé títẹ̀ kí èèyàn bíbẹ̀rẹ̀ kí èèyàn kíkúnlẹ̀ kí náà ni ọgbọ́dọ̀ jẹ́ tí èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí dáadáa lórí ọ̀rọ̀ Islam ó ní islam sí pàtàkì rẹ̀ fún wa kọ́dà nabi sallallahu alayhi wa sallam ọkọ̀ alẹ́kọ̀ọ́ débi pé tíyàn bá dé tó bá kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ tí ó sálámà má dá lóhùn ó ní idha bada'a ahadukum bil kalami qabla as-salam fala tujibuhu ẹ má dá yẹn ni pé ẹni yẹn kò tí ì ṣe ẹ̀tọ́ nǹkan tó yẹ kó ṣe so irú ènìyàn yẹ kéèyàn sọ fún pé ẹ ti sálámà kọ́ ẹ̀sọ̀ wá sálámà ẹ̀hẹ́n kẹsà mọ́ agbádùn ọ̀rọ̀ lọ abọ́kàndé ọkàn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láláì sálámà síyàn èèyàn ní bùkátà kéèyàn ó má ti dá lóhùn kan tí ń béèrè fún bí ẹnì kankan dé nìsín ẹ dákun ọ̀nà ilé ọba ọ̀fadà ní ni ẹ̀ mọ̀ tí ẹ̀ tí ẹ̀ tí sálámà wọn ni ah ẹjọ́ mọ́ bínú sálámà alaykum kí wọ́n sọ wa èèyàn wà dá lóhùn ẹ sọ wọn pé ọ̀nà ilé ọba ọ̀fàrí ní àpòjúwe so ìyẹn ń túmọ̀ bí kíkìrẹ́ ẹni bó ṣe pàtàkì sí nínú Islam olùwọ́ba subhanahu wa ta'ala ó sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe kíkìra tí ẹ̀yin àlèhùnmá anabi sallallahu alayhi wa sallam tẹ̀ ń kíra yín kíkì kan tó ṣe pé olúwa ọba gan ló ti pínlẹ̀ rẹ̀ fún wa nígbàtí ọkọ́kọ́ dá annabi adam alayhi salatu wassalam nínú hadith annabi sallallahu alayhi wasallam ó ní pé ńgbàtí ọlọ́run ọba dá annabi adam tán ó wá pa annabi adam láṣẹ ipe kúlọ̀lẹ̀ kí àwọn mẹ̀láíkà ó wá sálámẹ̀ sí wọn àwọn màláíkà náà àwọn náà dá ní ohùn báyìí ni àdìsí yẹn ṣe wá àdìsí ń bẹ nínú ẹni sunanu Tirmidhi anabi sallallahu alaihi wasallam ní pé lamma khalaqa Allahu ádámà ìgbà tó lù wá dá anabi ádám wa nafakha fi ir-ruh fẹ́ ẹ̀mí sí lára àtìṣà anabi adam ọwá sín fàkọ́lá alhamdulillah ọwá sọ pé alhamdulillah fàhámidàlá abihitnihi ó dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba fàkọ́lá lọ́rọ̀bùhù rahimakallah ya adam olúwa ní wọ adam ìkẹ́ ọlọ́run ọba kọ́ máa bá ọ idh ab ila ulaika almalaika mini unjulusun anabi ọlọ́run ní kí anabi adam kọlọ̀ lè bá àwọn màláíkà tó ń bẹ lọ́kàkán yìí àwọn tí wọ́n jòkó nínú wọn fakul assalamu alaikum kó sọ fún wọn pé assalamu alaikum wa qalu gbàtà anabi adam wíbẹ̀ tán àwọn màláíkà náà dá lóhùn pé wa alaikumus salam wa rahmatullahi àwọn màláíkà dá lóhùn bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí sálámù yẹn ṣẹlẹ̀ tán rọ́jà ila rabbihi anabi adam wa padà sọ́dọ̀ ọlọ́run ọba faqal ọlọ́run wa sọ fún pé inna hadhihi tahiyyatuk wa oníṣòrí kíkítẹ̀ kíra yìí bí ẹ ṣe máa fi kíra yìí nù àti gbogbo àrọ́mọdọ́mọ rẹ yẹn ni pé kíkí nǹkan tó ṣe pé olúwa ọba tó pàtàkì ni kì í ṣe nǹkan tí yẹn kàn máa ń fojú yẹpẹrẹ kọ́dọ̀ ẹ̀wọ̀n tí anabi sallallahu alaihi wasallam sọ anabi jẹ́ kó yí wa pé ara tí ó ṣe sábà bí wíwọ àlìjánná òun náà ni ìmọ̀ sálámà rẹ̀ ni adé abu rira anabi ni la tadkhulul jannata hatta tahabu anábì ní ẹ̀lẹ́ wa aljanna àfikẹ́ jẹ́ tí ó ní fi ara yín la hatta tu'minu ntọ́kọ̀ wínú la tadkhulu aljannata hatta tu'minu anábì ní ẹ̀lẹ́ wa aljanna àfikẹ́ jẹ́ ni tí ó nígbàgbọ́ wala tu'minu hatta tahabu ọlọ́run ni ẹ̀ wá lè wà jẹ́ ẹ lè rí ìmánì o àfi kí ìfẹ́ ọmọ hàn láàrin ara yín síra yín ẹ lè rí ìmánì àfi kó jẹ́ pé kí ìfẹ́ ara tí ó jẹ́ kí ìmánì kó pé kó máa hàn pé lágbájá ìgbàgbọ́ rẹ̀ pé oníká máa rí ìfẹ́ láàrin mùsùlùmí sí mùsùlùmí anábíwá ní أفلا adullukum ala shay'in idha fa'altumuhu tahababtum jẹ́ kí n tọ́ka nǹkankan fún yín kí n ṣàlàyé rẹ̀ fún yín tó ṣe pé nǹkan yẹn tẹ́ bá ti ń ṣe òun lẹ́ẹ̀mọ́ fi fẹ́ràn ara yín anábì ní ẹ̀lẹ́ wàlìjẹ́nà àfi ní iman anábì wá ní iman wa kò lè jòkó lára wa àfi nífẹ̀ẹ́ ara wa anábi wá ní ntẹ́wà fi nífẹ̀ẹ́ ara yín ṣé kí n ṣàlàyé rẹ̀ fún yín àwọn sọ̀hábà ní qalu bala ya rasulallah wọ́n ní kánábi ó ṣàlàyé rẹ̀ fáwọn anábi wá sọ fún wọn pé ifṣu asalama ntẹ́ máa fi nífẹ̀ẹ́ ara yín náà ni pé ẹ máa fọ́n sálámà káàkiri yẹn ni pé olówó ọba subhanahu wa ta'ala nínú iṣẹ́ ìṣe rẹ̀ òun ni pé ó ti kádàra ìfẹ́ ìdàgbàsókè ìfẹ́ látara kéèyàn ọmọ sálámà sí rẹ̀ ni àwùjọ tó bá ṣe pé ní táwọn èèyàn ń gbé kiri ni pé àní sálámà sí lágbájá lágbájá ìní sálámà sí lágbájá tó bá sálámà sí mi ní dá lóhùn wàláhì tó tọ̀hún ń tẹ́rì pé tí ó gbìn sí àwùjọ yẹn ìkórira ìkórira náà ni ó máa gbìn sí àwùjọ so náà ni nínú òfin Islam kí yóò sálámà síyàn sunnatun mustahabba náà ni yẹn ni pé súnà tá a fẹ́ ni àmọ́ kí yóò dáhùn sálámà fún ẹni tó bá sálámà sí ọ sunnatun wájibà súnà tó jẹ́ dandan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ mọ́ dáhùn tọ́bílẹ̀ sálámà sí ọ ọgbọ́dọ̀ dáhùn kódà káfílẹ̀ mọ́ bí sálámà yìí ṣe lágbára tó àbí ìkírẹ ni bó ṣe lágbára tó nínú ẹ̀sìn tí ẹni tí kìí ṣe mùsùlùmí tó bá sálámà síyàn wọ́n ní sàlámù alaikum annabi sallallahu alaihi wasallam kò ní kọ́ ọmọ dá lóhùn islamu ní kí ọmọ dá lóhùn ó sọ tí yóò fi dá lóhùn bí ó fi dá lóhùn náà ni pé ó ní wà alayka wà alayka ìtumọ̀ wà alayka òun náà ni pé kọmọ bá wọn náà yẹn ni pé ń tó wọ́n ní táfi mọ pàtàkì kíkiri ẹni òun ni pé ẹni yẹn tó bá kíyàn dáadáa ní táwọn sọ fún ni pé àlàáfíà tó pé náà tọrọ àlàáfíà ń fún mi ọtọrọ ìkẹ́ ọlọ́wọ́n fún mi ni kò máa bá wọn náà tó bá jẹ́ pé kìí ṣe àlàáfíà lọ ń tọrọ gẹ́gẹ́ bí yahudi tí ń kí anabi sọ pé alayka tánàbí náà wà wa alayka tí a ń ṣe radiyallahu anha tó wá ń bínú pé ah kí ló ń dá lóhùn fún tó ń fẹ́ mọ̀ sí pẹ̀lẹ̀ ànábì ni mm, n tí mo sọ fún náà ni pé wà alayka pé dédé tó wíhun kó jẹ́ tiẹ̀ náà ibẹ̀ ni Sheikh Uthaymin rahimahullah wọ́n wá ṣe istinbat yẹni pé wọ́n fa ìdájọ́ jáde ipe tí salam so torí ìtumọ̀ wà alayka ìtumọ̀ tí túmọ̀ náà nù irú ẹ̀ náà wá tún ṣẹlẹ̀ lórí anábì sallallahu alaihi wasallam ẹnìkan wá bá anábì ó ní assalamu alayka wa rahmatullahi wa barakatuhu anábì náà wá dá lóhùn anábì dá lóhùn pé wà alayka dédé tí fi dá yahudi lóhùn tánà fi dá lóhùn iná anábì fi dá mùsùlùmí náà lóhùn ẹni wá òpè anábì ah, mo sálámà sí ọ pé assalamu alayka wa rahmatullahi wa barakatuhu anábì wá dá lóhùn pé ah, mẹ́tẹ̀ẹ̀ta ló kó wáyányán òfin kankan lẹ̀ fún wa náà lèmi náà wá dán lóhùn pé dédé mẹ́tẹ̀ẹ̀ta àwọn kọmọ jẹ́ tiẹ̀ náà so láti bí ilé ó fi mọ bí kíkira ẹni nínú Islam bó ṣe pàtàkì tó ẹlòmí máa ń rò pé àṣà náà ni kíkira ẹni kíkira ẹni ò ń ṣàṣà nínú Islam kì í ṣe àṣà kì í ṣe àṣà rárá ẹ̀sìn náà ni ìkira ẹni torí pé kí ni ẹni mo ti rè bá wa sí hadith kan ní tírímì sílẹ̀ kan pé ńgbà tó lọ́n dá nẹ́bí ádámù gan ọlọ́run ti ṣàlàyé ní táwọn fi kíra wa ó wá ní àdìhí tẹ̀hìyẹtúká wà tẹ̀hìyẹtú bẹ̀ník kíkí tẹ́yìn ọmọ bí kíra yín ni àti àwọn àrọ́mọdọ́mọ rẹ òun náà ni assalamu alaikum so tó bá rí báyìí a lè rí gbọ́yé pé ìkíra ẹni ní tó pàtàkì púpọ̀ ni káfí rí àǹfààní ìkíra ẹni anabi sallallahu alaihi wasallam ó ní tí mùsùlùmí bá pàdé níjọ́kẹ́ nìkan wá bá nabi sallallahu alaihi wasallam ó wá ní yàní assalamu alayka anabi wa dalóhùn bàtà anabi dalóhùn anabi dalóhùn pé wa alayka assalamu wa rahmatullah sómi pé ìyẹn lè dáhùn fún yàbá hùn gẹ́gẹ́ bí ọlọ́run bá sì rí pé wa olúwa ń tán bá pẹ̀lú kíkí ní kíkí ti Islam ẹ̀yin náà dá wọn lóhùn dídèdè ìtàbíkì àwọn bí ahsana minha àbí tó dá jùlọ yẹni bí kẹrẹ assalamu alaikum wa rahmatullah àbí tó bá ní assalamu alaikum ẹ̀yin náà dá wọn lóhùn assalamu alaikum assalamu wa rahmatullah wa barakatuh àwọn rùdúhà tó bá sì ní assalamu alaikum wọ́n náà sọ pé assalamu alaikum kò sí tó burú mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aya al-Qur'an yẹn ṣe wá gbàtẹ́ni yẹn kí anabi sallallahu alayhi wa sallam anabi wa dá lóhùn pé wa alayka salam so bákan náà tẹ́ni tó bẹ̀rẹ̀ bá ní assalamu alaikum rahmatullahi wa barakatuhu ẹn tó dáadọ́ lè ní pé wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuhu òun náà sì lè dáadọ́ pé assalamu jẹ́ kó wa pé tí mùsùlùmí méjì pàdé ara wọn tí wọ́n bá wá bára wọn lọ́wọ́ tí wọ́n kíra wọn tó sálámà tán bára wọn lọ́wọ́ ìkírẹ ni òun ìsálámà sí rẹ ní bára ẹni lọ́wọ́ òun tànáàtà yá ti kọ̀tọ̀ ya òun tànáàtà rọ́ ti kọ̀tọ̀ ya òun àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe lọ́hun ọlọ́run sì ní kọ́ gbọ̀n kú lára wọn kàmẹ́ yàtàná sàrùlẹ̀wọ́rọ̀kùn mìíràn ṣájárò gẹ́gẹ́ bí igi bí ewé ṣe máa ń gbọ̀n lára rẹ̀ tí atẹ́gùn bá mìí tí igi ọkàn tí ewé ọjàbọ́ lára igi eléyìí túnmọ̀ sí gbogbo àwọn ọlá tí ń bẹ fún kíkiri ẹni àwọn afẹ́ yọ kíní kan bí ìbára lọ́ọ̀tà ń sọ yìí Sheikh Usaimin rahimahullah inú àwọn fàtàwà wọn pa kíyèsí kan wọn ni ẹ̀ka lákíyèsí o sòun ni pé ẹni tó bá wà lérí ìjòkó tí ẹ bá sálámà sí kò ní di àtúnbà lọ́wọ́ mọ́ wọ́n nítorí tó kílẹ̀ sáwọn ẹ̀rí táwọn rí òun náà ni pé ànábì ní tí mùsùlùmí méjì bá pàdé ara wọn ni náà ni wọ́n máa ń ba ọwọ́ àwọn tó agbẹ́ nìkan jòkó lérí lẹ́lẹ̀ ẹnìkan dúró ẹsẹ̀ tìfà nìkan jẹ́ kí sálámà nìkan kó tó bí assalamu alaykum. ẹni náà dálọ́wọ́ alaykum salam kò nídìí àìsẹ̀ ń bẹ̀rẹ̀ sí ń ba ọwọ́ lórí ìjòkó tí a bá rí kí ní ìṣe ọ̀dà abẹ́ púpọ̀ torí pé ó ti mọ́ pọ̀lọpọ̀ lára ó ti mọ́ pọ̀lọpọ̀ lára ó dá kí ọ̀rọ̀ a máa adjust rẹ̀ tí a bá sì lákìísí ọ̀rọ̀ ń lò tọ́ èyí ó rí pé kí ní ẹfẹ́ máa níbi ìnira ń gbà mí fẹ́ máa mú bí ìnira lọ́wọ́ so wọ́n jòkó lẹ̀lẹ̀ bí fẹ́ náwó sí ọ so yọ́ fẹ́ di pé èyàn fẹ́ máa di kọ́fẹ́ máa bẹ́ẹ̀dì àbí kẹ́ni wọ́n fẹ́ máa tún wà lára rẹ̀ láti máa jòkó nígbà tí wà lé ní jòkó ẹ sálámà ẹ fi máa bẹ́ẹ̀ so wallahu a'lam nam tábà ń ṣàlàyé ọ̀rọ̀ akirẹ pé tábà ti sálámà ní tí olúwa bá ní ká ṣe ẹ̀nà nílé yìí tí ó sì fi mọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ni ọmọ wípé a àládà tìlúwa yìí kò bá mú ṣòkọ́lẹ̀ lómi lè mọ́ sọ pé ń àládà àwọn haúsá náà lẹ́nà lè ń kọ́ ìrẹ́kẹ́lómi náà àládà àwọn lárúbáwá náà lẹ́nà lè ń kọ́ so tí bá wo kíní yìí dáadáa ni ó rí pé kì í sọ̀rọ̀ àládà pẹ̀lú àwọn àdìsí anabi sallallahu alayhi wa sallam tí mo ṣàlàyé yìí pípé kíkí kìí ṣe àládà fún mùsùlùmí nínú nǹkan tó ṣe pé èèyàn máa ń fi ń rí ládágbà lọ́dọ̀ ọlọ́run ọba iná ni mùsùlùmí gbọ́dọ̀ mójútó pàtàkì jùlọ ó tẹ̀ wá ń di pé ó kò ní pé bọ́yá à ń tẹ̀ kiri ẹni ẹlòmí ọba débi pé yóò ṣe jẹ́ pé ń rùkú gangan báyìí ẹlòmíì òun ti ẹ̀ka ọwọ́ pín yà yọ ka ọwọ́ pín ẹ̀yìn ni kó tó lè di pé yọ báyàn ní ọwọ́ gbogbo eléyìí àwọn ìṣesí tó tako ohun tí olúwa bá fi rán Nabi sallallahu alaihi wasallam ni so àṣà yìí ìkírẹ ni kìí sàṣà yorùbá àbí ìtẹ̀kírẹ ni kìí sàṣà yorùbá nìkan so máa padà débẹ̀ ntí imam ibn kẹfẹ́ imam Qurtubi rahimahullah tí wọ́n sọ nípa àṣà ìtẹ̀kiri ni ní ìlú masaru yẹn ni pé ní kọ́ira imam ibn kathir eh, ibn eh, imam kurtubi láti nǹkan bí ó ti 1000 years láti kú nìsín o táwọn náà ń ṣàlàyé ipò tí ń ṣẹlẹ̀ ní masaru ṣùgbọ́n ní láti aláwọ̀ padà débẹ̀ onípítà bá ń sọ nípa ọ̀rọ̀ kúkúlẹ̀ kíra ẹni àbí títẹ̀ kíra ẹni pé kò bá a mú pé kò dáa àwọn oríṣiríṣi náà ni èèyàn máa gbọ́ lérí rẹ̀ ọ̀kànlélẹ́ yìí inú tí mo sọ yìí wọ́n mọ̀ ní àládà wa bẹ́ẹ̀ sì ni áádátùl baladi kàṣúnà wọ́n ní nítabá ti ń ṣe nílùú ẹni ó ti di súnà eléyìí kìí ṣe ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam òun mú bó ṣe lè kọ́ ma anábì sallallahu alaihi wasallam kọ́ lọ sọ pé ìṣesí ìlú iná ìdá ìlú àìrọ̀ òun nígbà máa ń ṣe nílùú tí ò bá ti ta ko òfin ọlọ́run ọba kankan ọba mu bóyá ní ìsìn tábá sálámà tán wọn wà ní báwo ni gbogbo lé ẹni pélé yóò ta ko nǹkan kan nínú òfin ọlọ́run ọba àyè báwo ni ṣáájí dáadáa bí olóyìn náà ń bẹ nínú àwọn àwọn sàhábà tó pé tán bá kíra wọn tán wọ́n tún máa ń béèrè pé báwo ni báwo ni ṣe sílé báwo ni nǹkan sí rí sọkọ́dà níjọ́ tó rẹ̀ anábì sallallahu alaihi tó di pé àárẹ̀ yẹn ni anabi sọ̀rọ̀ sọ́lá mu kú lélẹ́rí abdullahi ibn mas'ud àti ali eh, abbas radiyallahu anhu abbas radiyallahu anhu àti ali radiyallahu anhu àdìsí ẹ̀ ń bẹnu sahih bukhari ilé ìgbà tó pàdé ara wọn tó ń sálámà wọn abara wọn lọ́wọ́ abbas wa fa ali lọ́wọ́ sọ ìgbà tó fa lọ́wọ́ wá bí pé báwo ni ìṣesí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ìṣesí rẹ̀ wà dáadáa ṣùgbọ́n tí Abbas wá wọn lólé tó ń jáde padà ó ní á ah, mo ti ń rí àpẹẹrẹ ikú lójú ànábì tí mo fẹ́ lómi ẹ̀gẹ́ ni pé lẹ́yìn sálámà kéèyàn béèrè ìṣesí ara ẹni kò sí tí ó burú ń bẹ̀ so kí wọ́n abẹ́rẹ́ pé báwo lára ilé báwo ni kí ni gàgà gàgà ní sálámà nìkan hàn án so aládàáwọ̀ yìí òun aládàáwọ̀ ọ̀gẹ̀ torí pé kí ni ààrí ẹ̀rí kankan tó ní ẹ má béèrè pé báwo lè ṣe sí lẹ́yìn ìgbà tẹ́ bá tẹ́ bá sálámà tán so bákan náà ìpè àláàdà ntẹ́pẹ̀lẹ́ àláàdà òun nìkan tó ṣe pé wọ́n ń ṣe nínú ìlú àbí ní àwùjọ àbí nínú mọ̀lẹ́bí kan tó ké bá ṣe ń ṣe nǹkan wọn nu tí nǹkan yẹn tí wọ́n bá tapọ̀ ẹ̀sìn yóò jẹun tí ẹ̀sìn ọgbà wọlé ẹ̀wù lápèjúwe tí wọ́n bá ní pé a ṣe ìyàwó lápèjúwe wọ́n wà ní ah, ẹlọ́lẹ̀ tọrọ nílé àwọn òbí ọmọ obìnrin tọ́bá tọrọ tánwò ní tọ̀ ẹ̀yin náà lọ lè fún wọn níwèé àbẹ́lọ tó fún wọn bá ti fún wọn lọ́mọ wọ́n wá dúpẹ́ dúdúpẹ́ kò sí tó tako òfin ọlọ́wọ́n bá ní kéyàn fún yẹn ní nǹkan kéyàn fún yẹn ní nǹkan kéyàn wá dúpẹ́ ń bẹ́ẹ̀ kéwàá ní ọ̀hán bídí àníyàn náà hàn ní tí wọ́n bá ṣe ní bẹ́ẹ̀ òun lẹ́kìyèsí thanksgiving kò ní ṣe bẹ́ẹ̀ dáa tí wọ́n bá ṣe ń bẹ̀ bóyá mọ̀ wá kúnlẹ̀ káàkiri àní àìrọ̀ ah, àníkúnlẹ̀ àwà ah, kí ní pé àìsí wọn ẹsẹ wọn ẹsẹ wọn ní kàlùkù sì padà sílé rẹ̀ kò sí tó takun ẹ̀sìn níbi yìí ní tí mo fẹ́ ló ń bẹ̀ ni pé àlàáda muhakama aláàdá a máa ń lò àwọn fi ṣèdájọ́ àmọ́ kò gbọ́dọ̀ takò kankan nínú ìdí ń jẹ́ násù àdìsí àbí násù alukur'an sílé yìí ni ọ̀rọ̀ àlàáda nínú àwọn tí àwọn tó máa tún ń sọ láti ṣàlàyé pé ìkúnlẹ̀ oṣù kankan wọ́n ní àá bàtẹ́ ń sọ pé ká má kúnlẹ̀ kíra wa ká má ṣe kíní tí pé ta bá lọ lè wo àwọn àlèúmọ̀ tó ti ṣáwájú wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ kíra wọn ó mú ànábì Adam wá ipe ànábì Adam Olúwa bá wà idh qulna lil malaikati isjudu Adama fasajadu illa Iblis wọ́n ní olúwa sọ fún ádámà ọpa àwọn màláíkà láṣẹ ipé ẹ lọ lè tẹríba àbí ẹ so sùjúùdù gangan ìbẹ̀ nú ọ̀rọ̀ tí ń dá wa lálẹ̀ láàrin àwọn èèyàn tí wọ́n bá fẹ́ lo tí wọ́n bá fẹ́ dá wa nípa ọ̀rọ̀ kúnlẹ̀ wọ́n ní sùjúùdù náà ni ọlọ́wọ́n ọba sọ wọ́n ní kọ̀ dákọ̀ ìnìyànà ipe títẹ̀ fún èèyàn sùjúdù lọ dákọ̀ tẹ́bá wọn lè wo tafsiri àyà yìí náà tán jẹ́ àwọn àfẹ́sì tẹ́bá wo gbogbo ọ̀nà tí wọ́n gbà tu ẹ rí pé ọkọ̀ títẹ̀ sínú ọkọ̀ rírùkù sínú ọkọ̀ fíforí kalẹ̀ sínú yẹn pé ní sùjúdù torí pé kí ni kọ́lá ikùn tẹ́bá lọ lè wo ibn kathir kọ́dà jalalaini tafsir jalalaini tẹbàrọ lè wò bí tọ́nà ti ní pé wadkhulul baba sujjadan wa qulu hittatun naghfir lakum khatayakum wa sanasidul muhsinin ẹ̀rí pé sujjadan náà lọ́wọ́ bá lò olúwa ní ẹ wọ ìlú baitul maqdis sujjadan lẹ́nu tí ó forí kanlẹ̀ tẹ bá wo gbàtó náà ń ṣàlàyé ọ̀rọ̀ yìí júùsù alákọ̀ọ́kọ́ ní page 270 72 270 278 bàtí ń ṣàlàyé ipe wọ́n ní kòlúlbàbá sùjádàn wọ́n ní albaabu yujma'u abwaab faqad qalu abwaba al-izwaj kulla sha'ir bìtì lọ́kọ́hùn ó ní walbaabu alladhi umiru bidukhulihi ó ní ojú ọ̀nà tí Ọlọ́run bá pa àwọn Banu Isra'il láṣẹ pé kí wọ́n wọbẹ̀ ó ní huwa baabun fi baytil maqdis ó ní ojú ọ̀nà kan ni tí ń bẹ ní baytil maqdis yẹn pé Jerusalem yu'rafu al-yawm báàbù hìtọ̀ ojú ọ̀nà yẹn pẹ̀lú báàbù hìtọ̀ ní ìsìn an mujahid wa gairi wọ́n ní inú àwọn mujahid inú àwọn tó jẹ́ sálàfù wa mujahid àtàwọn míì ni wọ́n sọ bẹ́ẹ̀ wakil àwọn míì tó sọ pé báàbù kúbà wọ́n ní ojú ọ̀nà kàtí jẹ́ báàbù kúbà ní alẹ́tí kánà yusalli ilayha wọ́n máa ń dájú kọ àti ànábì Musa wọ́n ní wa hadha shay'un min ba'batik wọ́n ní eléyìí jẹ́ nǹkan nínú àwọn báàbù yìí ay yaslu laka là wọ́n ní àwọn Banu Isra'il wọ́n ní wa sujadan sujadan wọ́n ní wadkhulul baba sujadan sẹ́gbẹ́ tọ́kàn wá nánu wọ́n ní sujadan ibnu ẹ̀yìnà eh, Qurtubi ní ay qala ibnu Abbas oníbùnà Abbas ṣàlàyé ìtumọ̀ sujada dáhùn ó ní munhanina munhanin ó ní pé ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ kọ̀kọ̀rọ̀ rùkú àn kẹrùkú iná nìtumọ̀ wadkhulul baba sujadan ó túmọ̀ sí pé nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú al-Qur'an bá gbé ìtumọ̀ sujada jáde ń jẹ́ pé títẹ̀ ó mi pé ta bá fẹ́ túmọ̀ àyà pé ọlọ́run bá ní kí wọ́n tẹ̀ fún ẹwà ẹwà pé wàá ìdíkùn náà lil malaikati isjudu li ádámà nínú tafsir tó wà fún wọ́n ní ọlọ́run bá ní kí wọ́n fi orí kanlẹ̀ báyìí ni ìkànnù nínú tafsir kejì òun ni pé ọlọ́run bá ní kí so ó túmọ̀ sí pé tafsir ni a lè túmọ̀ rẹ̀ sí ẹ wá wo àbòsí táwọn èèyàn máa ń ṣe ìgbà tí irú eléyìí wà nínú tafsiri Qurtubi tó wà nínú Ibn Kathir tó wà nínú tafsiri Jalalayn tó kan náà ni pé tí èèyàn bá fẹ́ túmọ̀ Sujadan kéèyàn ó tú méjèèjì papọ̀ kí o tún méjèèjì papọ̀ àmọ́ àwọn adúndò pé ǹkan ipé a lè sọ pé títẹ̀ wà ń bẹ̀ so àbòsí tí mo ní ó wà níbi ọ̀rọ̀ yẹn nìyẹn àmọ́rú àwọn ẹlòmí tó bá tú nísìn ẹn tó bá tú méjèèjì papọ̀ pé wá dé kòlúlù bá bá sújẹ́dàn ọbí wà ìdí kúnnà lil malaikati isjudu ipé bàtàwọ̀ lọ́run sọ fún anábì adam àfáwọn màláíkà ipé isjudu lè adam ẹforí balẹ̀ ẹrùkú aninam ọ̀nà méjèèjì torí pé kí ni a rí lọ́dọ̀ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn ipe ọ̀nà méjì náà lèèyàn lè gbà túmọ̀ sùjàdà ni tọ̀ òun wá ní pé tá a bá wá padà sínú alukur'an a wà á rí ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn ayé alukur'an ó jẹ́ kó yé wa ipe nǹkan tí ń jẹ́ asujud sujud tí mo túmọ̀ rẹ̀ pé fíforí kanlẹ̀ àbí títẹ̀ kíyàn títẹ̀ kíyàn àbí fíforí kalẹ̀ kíyàn àbí kíkúnlẹ̀ kíyàn ọlọ́run bá jẹ́ kó ń yé pé òun nìkan náà lòun ní èmi nìkan náà ni mo ní inú suratul suratul hajj aya 18 ọlọ́run bá ní alam tara anna Allaha yasjudu lahu man fi samawati wa man fi al-ard olúwa ní gbogbo tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nínú lẹ́lẹ̀ èmi náà ni wọ́n máa ń ṣe sùjúdù fún ṣẹ́mà pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ wájú nìsín ipé sùjúdù ìmọ̀ túnmọ̀ fíforí kalẹ̀ ìmọ̀ títẹ̀ ń wá rí sínà ni pé títẹ̀ náà ló mú jù torí pé tá gbogbo tí ń bẹ lórí sánmà àgbogbo tí ń bẹ nílẹ̀ lẹ̀ ń ṣe sùjúdù fọ́lọ́run ṣé n ti bẹ ní sẹ́mọ̀ náà nìsín òun náà wá ń forí kan ilẹ̀ lẹ̀ ní sùjúdù rẹ̀ fi ń ṣe ẹ̀rọ olúwọba ni wọ́n ń tẹ̀ fún òun ni so ká ní ọ̀dà ewé náà ń bẹ lórí ilẹ̀ ayé nìsín bóyá igi sáà ní igi ọlọ́run ti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ní ń tẹ̀ fún òun sáà igi ń forí kan lẹ̀ ni ìtumọ̀ rẹ̀ náà ni pé máa ń tẹ́ kọ̀kọ̀rọ̀ fún ọlọ́run ọba àmọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òun lọ́mọ bí ṣe ń àsìkò tí ń tẹ̀ àsìkò tí ń ṣe ọlọ́run lọ́mọ àsìkò tí ń ṣe fọ́lọ́wọ́ bá tọ́ olúwa ní wal shamsi wal qamar oòrùn ìmì ọlọ́run náà ni wọ́n tẹ̀ fún wan nujum àti ìràwọ̀ wash shajar àti àwọn igi wad dawab àti gbogbo àwọn dábà wa kathirun minan nas àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn ènìyàn ó túmọ̀ sí pé ọlọ́run wa nìkan oṣù in request lọ́dọ̀ wa pé èmi nìkan náà nìkan máa tẹ̀ láti fi kí mi ọlọ́run ọba àbí láti fi ṣe ìjọsìn fún èmi ọlọ́run ọba bákan náà sóra ẹlẹ́ẹ̀kejì sóràtò fúsìlẹ̀t ayàtàjì 2 olúwa bá ní wọ́n min ayatihi onílára àmì èmi ọlọ́run al-laylu wan-nahar òru àtọ̀sán lára àmì mi ni والشمس والقمر òṣùpá ìràwọ̀ ara ìmìmí ọlọ́run ni wọ́n ni la tasjudu lish-shamsi wala lil-qamar olùwà níṣẹ́ rí òrùn àtòṣùpá hùn ẹ gbọ́dọ̀ tẹ̀ kí wọn o ẹ gbọ́dọ̀ tẹ̀ fún wọn al-Imam Ibn Kathir rahimahullah gbà tó wá ń ṣàlàyé ayà yìí wọ́n wá ní ọlọ́run bá dákọ̀ òrùn àtòṣùpá torí pé ara nǹkan tó tóbi méjì jù nínú ẹ̀dá ọlọ́run iná ni òrùn àtòṣùpá olúwa wá ní ẹ gbọ́dọ̀ tẹ̀ fáwọn nǹkan yìí yẹn ni pé ẹ gbọ́dọ̀ tẹ̀ kọ̀kọ̀rọ̀ fún wọn so ó túmọ̀ sí pé ìgbà tọ́lọ́ ní ẹ gbọ́dọ̀ tẹ̀ fún nǹkan tó tóbi jù àwọn ọmọ ẹ̀dá mọ̀nìyàn kò sẹ́dá kan tó lè wáyé tí wàá ní èmi ju òrùn lọ àbí mo ju òṣùpá lọ òsì ń tọ̀hún ní títóbi sọ ọlọ́run wá ní ẹ gbọ́dọ̀ ṣe fún wọn ọlọ́run wá ní wasjudu lillahi alladhi khalaqahun ọlọ́run ọba òun ni kẹ́ ẹ máa foríbalẹ̀ fún òun ni kẹ́ ẹ máa tẹ̀ kọ̀kọ̀rọ̀ fún in kuntum iyyahu ta'budun tó bá ṣe pé ọlọ́run ọba ni ẹ fẹ́ sìn so bákan náà inú suratul jinn wa anna al-masajida lillah ọlọ́run ní gbogbo àwọn ibi tá a máa fi ń tẹ̀ olúwọba lónìí àbí ká ní gbogbo àwọn mọ́sálásí olúwọba lónìí ṣe bá tó máa fẹ́ takọ́ àyà yìí wọn wá nífẹ̀ẹ́ wu ẹ̀gbẹ́ kejì ipe eríkè wà ń bẹ́ẹ̀ wọ́n wá ní hmm, mọ́sálásí nìkan torí àwọn bẹ̀rẹ̀ láti pé àyà yìí àwọn fẹ́ nọlifáì rẹ̀ pé kò tiẹ̀ bá ọ̀rọ̀ ọ̀rọ̀ oríkè lọ ọ̀rọ̀ tó tàbí ń kíyàn lọ tó bẹ́ẹ̀ sì ni inú àwọn tó jẹ́ àwọn tàbẹ̀yìn ń bẹ nu wọn tó ṣe pé wọ́n ṣàlàyé pé almasajidu a'da'us sujud ipe àwọn oríkè tá a fi ń tẹ̀lé ìbẹ̀nu Ibn Kathir bẹ́ẹ̀ tí Sa'id ibn Jubair tí ó ṣàlàyé ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ tọ̀ tábà ń sọ pé sùjúdù sùjúdù sùjúdù ipe títẹ̀ àbí forí kanlẹ̀ ipe bòrò sí wá papọ̀ mọ́ra wọn nínú àwọn àfẹ́sìn alimamu Qurtubi wọ́n ti ń ṣàlàyé nínú tíra tí mo gbé jáde lẹ́ẹ̀kan yìí náà nínú Qurtubi yìí ipe sùjúdù bìdáyàtùhú al ìbẹ̀rẹ̀ sujud òun ni kíyàn tẹ̀ oríba wàgáyàtúwú òpin rẹ̀ òun náà ni wádìí ìlúwájí í bin arj kíyàn ò forí kanlẹ̀ ẹni tó bá forí kanlẹ̀ ẹ̀hẹ́ ó ṣe sujud pé yányán àmẹ́ni tó bá tẹ ọrùn bá ó ti bẹ̀rẹ̀ sujud so ó túmọ̀ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí olùwọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa wípé ẹ̀tọ́ òun ni wọ́n á ní àwọn tó bá fẹ́ ní ìkúnlẹ̀ dakọ́lẹ̀ lómìnà ó lè gbé ó lè rí àpẹẹrẹ ìṣesúnà lára rẹ̀ but ọ̀rọ̀ ìkúnlẹ̀ yìí yóò jẹ́ ìṣòro fún yóò jẹ́ ìṣòro fún torí pé kí ni àwọn kan bẹ tán tóbi barakata lójú rẹ̀ tó ṣe pé kò rọrùn fún pé kó wọn máa dúró kí wọn yóò mọ̀ wá ń wá àlọ́mọ́ àlọ́mọ́ yóò mọ̀ wá wá káàkiri ṣẹ́mọ̀ ní tó bá o tẹ́ kọ́kọ́ kí wọ́n gbà kó ni ọ̀lá ìstéjì kan ni àmọ́ kó dòdó clear kí wọ́n mọ̀ wá ọ̀nà tó fi mọ́ fi tẹ̀ bóyá mọ̀ wá torí pé àwọn bá agẹ́dùn sí kan bẹ ti ń bẹ lọ́rùn rẹ̀ bóyá lómi bàbá rẹ̀ bóyá lómi ìyá rẹ̀ bóyá lómi àfá rẹ̀ bóyá lómi àwọn kan tó sá pàtàkì àbí mọ́gà ìjílé wọn àbọ́bà alú wọn àbí yóò wá pàtàkì lójú rẹ̀ yóò mọ̀ wá wà lọ́mọ alọ́mọ tí ó fẹ́ mọ́ sí níbi òfin ọlọ́wọ̀n ọba sorú eléyìí kọ́lẹ̀ lómi àna rẹ̀ ni pé á àwọn ìyá ìyàwó mi á àwọn bàbá ìyàwó mi gbóníṣẹ́ àti lọ́nà wọn yóò mọ̀ wá wà lọ́mọ láti fẹ́ ẹlòmílẹ̀ wa lè ní àgbàtẹ́ ní pé báyìí ní kẹ́ kànáàbí adámù kọ́ tó a pé ẹ̀bá ti wá ń sọ pé kọ̀dá ìdí kankan èsì yíò náà láti kọ́kọ́ pọ̀ yìí náà ipe kànáàbí adam tó ṣẹlẹ̀ àwọ́pọ̀ ni pé ọlọ́run ọba ló pa àwọn màláíkà láṣẹ Imam Ibn Kathir sọ ipe tó wá ṣe pé àwọn màláíkà bẹ́ẹ̀ lè takú tọ́láwọn ò ní ṣe tọ́láwọn oníkan ṣe làáìsàn rọ̀bà ọ̀hún wọ́n sẹ́lọ̀ ọ̀hún bàtọ́lọ̀ wá ní àṣẹ tó ń pa fáwọn màláíkà ní táwọn tẹ̀lé ó ti wá padà wá pa àwọn èèyàn láṣẹ ipe àwọn ò gbọ́dọ̀ ṣe é mọ́ táwọn náà bá wá takú ipe ànígbà àṣẹlọ́hún yẹn ni pé á yà pa àṣẹ tọ́lọ̀ wọn bá pa wá ní padà débẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ Ànábì Adam ọ̀rọ̀ tí ó clear ni kọ́lá Imam Ibn Kathir gbàtọ́ mú ọ̀rọ̀ yẹn bọ̀ wá wọ́n ní wa qad kana mashru'an fi millatina wọ́n ní ọ̀rọ̀ yẹn o nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú bá nẹ́bí sallallahu alaihi tó dé wọ́n máa ń ṣe ikẹ́nìkan tẹ̀fẹ́ nìkan ọ̀tọ̀ òfin wọ́n ní walakin nusikha fi millatina olúwa kọlu kánà mọ̀ṣúrú àníwọ̀láàkí núṣe kọ́ fi millatina wọ́n ti parẹ́ nínú ìsìláàmù tiwa àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń ṣe wọ́n máa ń tẹ̀ kíra wọn wọ́n máa ń forí kalẹ̀ kíra wọn ìtọ́bá wùkẹ́ pè wọ́n máa ń ṣe sùjúdù fúnra wọn àmọ́ ń gbà tó yá ọlọ́run ti kọ́ so irú yìí sì ni àwọn ìdájọ́ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó kún kankan wọ́n máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí ayé àwọn Israel tó bẹ lè tọ̀ tí tọ́ bá kán sí wọn ní ara ntí wọ́n fi ṣe ntí wọ́n fi ṣe kó wọ́n fi ṣe mọ́tótó rẹ̀ ní pé lẹ́yìn gbàtán bá tán bá fomi sí tán omi nìkan ò lè mọ́ o wọ́n tó wá mú òkúta wọ́n fi gbó ojú ibi títọ́ kán sí lára wọn àbẹ́gbẹ̀rún ó dìgbà tó bá ṣẹ̀jẹ̀ náà ni ara wọn tó mọ́ àmọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala á ó parẹ́ fáwà pé táà bá ti fomi mú un tó bá jẹ́ ẹ̀gbin ó ti di mímọ́ sọ kí wọ́n á ní náà débò náà ṣe lè parẹ́ páwò lé nídìí ẹ̀ mọ́ a mọ̀ nídìí ẹ̀ náà ní àà kódà nínú àlè ń mọ̀ yìí kan mí gan á ti ṣe nǹkan mí ṣáájú láyé ànábì sallallahu alaihi ẹ̀dá kẹ̀ẹ́dá rẹ̀ mẹ́sàn-án ń dá ìbájà sí ń ni so òun ni pé kọ́dà láyé ànábì sallallahu alaihi wasallam àwọn kankan kan ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n má kojú ẹwọ bí ọtí mímu nísìn bàtà ànábì sallallahu alaihi wasallam tó bá àwọn ará Mẹ́kà àwọn ọmọ mutí ìgbà tó yá ọlọ́wọ́n bá ní wala taqrabu ssalata wa antum sukara pítẹ́ bá fẹ́rọ̀ lé kírun ẹ má mutí ìgbà tẹ́ bá ti rí pé mutí ẹ má débi irun stage kan nu àwọn kan sì mú àwọn èèyàn sì mú ti lọ́ngbà wọn àmọ́ àsìkò gbà tó bá mú ti bóyá lápẹjú ẹni sí bóyá ń kásùbà tán wọ́n sáré mú ti gbà tó bá fi dà ílà yóò ti dá lára wọn àbí tán bá kí ìṣá ìtàn wọ́n mú ti kan tó sùn kó tó di lẹ́yìn àsùbà yóò ti dá lára wọn tọ̀ ayé àyí sì kù nínú kùránì náà dì sí o ká mọ wá sọ fún yàn pé ìkúnlẹ̀ kíyàn ọ̀dá wọ́n wá ní tàbí adama ńkọ́ ṣẹ̀kítà náà bá sáfẹ́ ìbìlú àtàbá fún lápòjúwe pé wà látẹ́kọ̀rọ̀ bó sọ látàwà ń tó sùkárọ́ ẹni tí mutí náà tó náà bá lo ayà yìí ńkọ́ sẹ̀kóṣẹ́kù nù kúránì ṣẹ̀rí pé ó sì dédé ara wọn ẹ̀wọ̀n káwà sọ fún pé ayà yìí wọ́n ti parẹ́ ẹ̀hẹ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ayà wà ìdíkúnnálẹ́lmọ̀láìkà ti isjudu le adam wọ́n ti pa pẹ̀lú ẹni àwọn àyà tí mo kà yìí àtàwọn hadithi míì náà tí ń padà débẹ̀ tọ́lọ ní sujúd ẹnìkan kan lẹ́tọ̀ sí ma ẹlòmí tó lè wá ní sujúd méjì ló pín sí ẹ jẹ́ kí n dọ́ ẹ̀pọ̀ mọ́ irú ẹ̀nà ta anábì yusuf náà alayhi salam anábì yusuf nípa ipe ọlọ́run pa àwọn ọmọ ìyá rẹ̀ àti àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ ọlọ́run bá pa wọ́n láṣẹ ipe ẹ̀fọ́rí kanlẹ̀ fún nínú suratu Yusuf aya 100 nínú suratu Yusuf ìgbàtọ́lọ̀ ń sọ pé àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ wọ́n forí kanlẹ̀ fún wọ́n ṣe sùjúdù fún yẹni pé wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ fún àbí wọ́n forí kanlẹ̀ fún ká tó kó bà lè dùn báwọn alimamu Qurtubi ẹni tó wà léwu tafsiri yìí nínú suratu Yusuf aya 100 ni wọ́n ní qala Sa'id ibn Jubair an Qatada an al-Hasan fi qawlihi wa kharru lahu sujadan níbi gbólóhùn tọ́lọ́hun sọ pé wà kharru sujadan gbogbo wọn wọ́n lọ wì fún anabi Yusuf wọ́n ní hadha tahwilu ru'yaya qad ja'alaha rabbi haqqan wọ́n ni á aláàmì tí mo lánì ipé mo rí inni ra'aytu ihda ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin wọ́n ni á hadha ta'wilu ru'yaya á ìtumọ̀ aláàmì òdúdú rẹ̀ gẹ́gẹ́lẹ́ lẹ́yìn ọlọ́run ti sọ́dún gbogbo báyìí so imam ibn Qurtubi imam Qurtubi wa ni Sa'id ibn Jubayr kọ́ọ̀lù ọwá ní lamyekun sujudan ó ní kèé ṣe pé ìforíkanlẹ̀ kí wọ́n forí lélẹ̀ ni lakinna usunnatan kana fihi ó ní ìlànà kan ni tí àwọn ènìyàn máa ń lò ó ní kèé ṣe pé sùjúdù gangan ni wọ́n ṣe ó ní tán ṣe ni pé yu'mi'una bi ru'usihim ìmáàn yùmú yàní yu'mi'un bi ru'usihim ìmáàn Sa'id ibn Jubayr ó ní ń tẹ́ máa ń ṣe ní kí wọ́n máa ń fi wọ́n forí sàpẹrẹ ni kìí sí kí wọ́n fi orí lé ilẹ̀ ẹlẹ̀ ó ní kadhalika kanat tahiyyatuhum ó ní bọ́sẹ̀ máa ń kíra wọn nìyẹn nígbà yẹn ọ̀kọ́dà Thawri ọ̀rọ̀ kan nìyẹn jùlọ́wọ́ o Al-Imam yẹn ni pé Sufyan Thawri wàdọ̀hák àti ìmáàmù dọ̀hák wàgàirú umá àtàwọn míì nínú àwọn salaf àwọn ni kánà sujúd ka sujúd al-ma'hud indana wọ́n ní ìfẹ́rí kalẹ̀ yẹn sujúd tọ́lọ́run sọ̀hún ipé àwọn ọmọ ìyá nabi yusuf wọ́n ṣe fún ó ní ka sujúd al indana ó ní irú ìforíkalẹ̀ táà máa ń ṣe òun ni ó ti máa wá tá wà ó wà káàna tẹ ìyàtò onímọ̀sí máa ń kíra wọn nu yẹn ni pé wọ́n forí kalẹ̀ lóòótọ́ ni ṣẹ́gẹ́dẹ̀ báwọn ó mi pé sùjúdù tẹ híyà iná ni Sufyanu Sauri ló tu sí wakil àwọn ẹni yìí tún sọ pé ọ̀rọ̀ míì tó tún wá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní ọ̀rọ̀ mélòó báwọn ẹ́ ọ̀rọ̀ méjì wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní kánà in in kàrùkú rí ó títẹ̀ ni tó dà gẹ́gẹ́ bí rùkú yẹni kẹ́bí wọ́n ti máa ń tẹ̀ kíyàn pé ó ní tán ṣe fún anabi Yusuf nu kìí ṣe pé wọ́n forí kalẹ̀ ó wá ní tọ̀ bí tí wọ́n lọ gan ni ó ní walam yakun khururan ala al-ardi kìí ṣe pé wọ́n forí kalẹ̀ wọ́n forí lélẹ̀ wa hakadha kana salamu ó ní máa ń kíra wọn nu bitakaffi wal inqina' yẹni kí wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ wọ́n sì tẹríba imam ibn kathiri wa ni wakọ̀dínásàkàlọ́ òdálíkà kúláwú fi ṣàrẹ̀ẹ́nà wọ́n ni ọlọ́run bá sì wá pa gbogbo eléyìí rẹ nínú òfin ti wa ń táwọn èèyàn fẹ́ gbọ́nù o ọlọ́run ti pààrẹ nínú òfin ti ti wa وجعل الكلام بدلا من الانحناء ọ̀rọ̀ lọ́lọ́run fi rọ́pò tiwa ọ̀rọ̀ náà ni pé assalamu alaikum èmi kọ́ ni sọ̀rọ̀ yìí o alimamu Qurtubi náà ni sọ̀rọ̀ yìí nínú àwọn tó ṣe pé wọ́n ṣẹ̀mí ní nǹkan bí 6th century 671 náà ni Imam Qurtubi kú ó bí pé tá bá ń wo ọdún 800 years ti lọ tí máa ń kojú bí ti sọ̀rọ̀ yìí kalẹ̀ tọ́lẹ́nu mi lè máa sọ pé ẹ̀yin lẹ́ ń gbé kíní jáde tuntun ẹ̀sìn tó fẹ́ ìṣẹ̀lọ́ lè gbé dé ni Imam Qurtubi sì ń kóòtì àwọn tàbíùn ń kóòtì àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam pẹ̀lú ìtumọ̀ tafsiri ayat Qur'an tó wáyé pé òfin Ọlọ́run á ẹ̀rí la fẹ́ dúró lélé rí wallahi tallahi kò sí ọ̀nà kan tí ìyàn fi lè rí bíbọ́ láti lè máa tẹ̀ kíyàn àbí láti lè máa kúnlẹ̀ kíyàn àwọn tó pé ìfẹ́ ẹnú náà lè yẹn fẹ́ tẹ̀lé ọ̀nà ń bẹ fún ọ̀rẹ́kẹtẹ́ tọ́mọ ya síbẹ̀ tọ́mọ ya síbẹ̀ lóríṣiríṣi imam Qurtubi wá ní qultu ó lè mìíràn wá sọ pé adal inhina tí kí yọ máa tẹ̀ wàtàkẹ́fì àti kí yọ máa ṣe kọ̀kọ̀rọ̀ alladhi nusikha anna tó pé wọ́n ti parẹ́ fáwọn àtọ́lọ́run ní káwọn mọ́ se mọ́ kọ́dí sọ́ra àádẹ́tàn fi dìyàrí misriya ó ti di àládà fún wọn ní misrọ̀ yẹni pé ní kọ́ira tẹ́lẹ̀lẹ́mí ọmọ ní àwọn lárúbáwà èyí ṣe bẹ́ẹ̀ náà ni mọ́m kúrùtù fi rìnlẹ̀ pé àwọn lárúbáwà ń ṣe náà làwọn náà ń takò yìí wọ́n ló ti dà ládà fún wọn ó ti mọ́ wọn lára so júzú ẹlẹ́kẹ̀ẹ́sán ẹni tó bá lè wo kúrùtù bíi júzù ẹlẹ́kẹsàn page two hundred sixty-five. yẹni pé volume nine, page two hundred 265 ẹbà ọ̀rọ̀ tí ń sọ yìí bẹ́ẹ̀ so bí imáàmù Qurtubi rahimahullah ó ṣe ṣàlàyé ipé tànábì Yusufu tẹ́ ń fọn kankan mọ́ ọ̀rọ̀ ọlọ́bẹ̀ ó tọ̀ Ibn Kathir náà tún ni Ibn Kathir gbà tó náà ń ṣàlàyé pé wa rafa'a abawayhi 'ala al-'arsh wa kharru lahu sujadan wa qala ya abati hadha ta'wilu ru'yaya min qabl qad ja'ala rabbi haqqan Imam Qurtubi Imam Ibn Kathir rahimahullah ọwá ní ọwá ní page wọ́n ní ṣe rí wa kharru lahu sujadan yẹni pé gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ gbogbo wọn wá tẹ́ kọ̀kọ̀rọ̀ fún ó ní ay sajada lahu abawahu wa ikhwatahu albaqun wa ikhwatuhu albaqun yẹni pé àwọn ọmọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àti màmá rẹ̀ gbogbo wọn wọ́n ṣe sùjúdù fún wọ́n ṣe sùjúdù fún wa kanu ahda Eh, ọkùnrin mọ́kànlá ni wọ́n náà àwọn bàbá rẹ̀ ń wa qala ya abbati anábi yusuf wá ní ìwọ bàbá mi hadha ta'wilu ru'aya min qabl eléyìí ni àlàyé ìtumọ̀ aláàmì tí mo lásáájú ay allati kana qassaha ala abi min qabl tó ipò ti sọ fún bàbá tí wọ́n tẹ̀ وقد كان هذا سائغا اورتي امام ابن كثير ويو ó ní kán máa tẹ̀ fúnra wọn báyìí ó ní ọ̀rọ̀ ọ̀rùn wọ́n máa ń ṣe fi ṣàràárín ìhìm nínú ṣẹ̀rí àti wọn nínú òfin ti wọn àwọn máa ń ṣe bẹ́ẹ̀ ìdásẹ́lẹ̀mú alẹ́lkẹ̀bìrí yasjudu nàláhù tán bá sálámù sàgbàlagbà wọ́n ṣe sùjúdù fún ni lẹ́ni kí wọ́n tẹ̀ fún un àbí kẹtùmọ̀ pé wọ́n forí kalẹ̀ fún un àbí kọba lé lọ wọ́n tẹ̀ fún un wọ́n forí kalẹ̀ fún àwọn àgbàlagbà wọn bọ́sí máa ń senu wọ́n ni walam yazal hadha jaizan min adam wọ́n ní ọ̀rọ̀ yẹn kẹtẹ̀ kíyàn kẹforí kalẹ̀ kíyàn wọ́n máa ń bẹ́ẹ̀ látọ̀rí ànábì adam ila shari'ati Isa alayhi salam ó dá sí kọ ànábì Isa bẹ́ẹ̀ fàhúrìmà hádá fi ààdì ìlmìlà àmọ́ kìíní yìí ó ti wá di èèwọ̀ nínú ìjọ ẹ̀sìn tàbí sallallahu alaihi wasallam nínú islam nínú àlìhùmọ̀ ti wà yìí èèwọ̀ ni wà já alẹ́ sùjúdà bí tí wọ́n ní káàrin máa ni ọlọ́run wá ó special rẹ̀ fún ara rẹ̀ nìkan èmi nìkan náà ni mo ní èmi nìkan tàbá ní pọ́lọ̀ ń special nkankan fúnra rẹ̀ nìkan pé ẹ̀pọ́ mi nìkan ni ní padà wá síbi tí ìdájọ́ rẹ̀ máa ń jẹ́ ká búra ẹ̀tọ́ ọlọ́run ọba nìkan ni èèyàn gbọ́dọ̀ gbé fẹ́lòmíì ẹ̀tọ́ bá ní mo fi ilẹ̀ tí ń wọ̀sùn búra ń tọ̀hún ṣẹbọ tẹ́ni ó bẹ́ lè gbà pé ilẹ̀ yìí yóò bà tèmi jẹ́ ó di ẹbọ láńlá mú ń tọ̀hún lọ́wọ́ àwọn tó kẹsẹ̀ pọ́kẹ̀ tí mọ́lá ọkẹ̀ bọ́bátà ọkẹ̀ dúó lẹ́lẹ̀ pé ilẹ̀ tí mo dúó mo fi búra ẹbọ kékeré nù àmọ́ tẹ́mi rẹ̀ bẹ́ lè gbà ipé ilẹ̀ yìí é ilẹ̀ ọ̀gẹ́rẹ́ abọ́kọ́yẹrí yóò bá ti yàn jẹ́ àhá ilẹ̀ ọ̀dà ẹni tó bá dalẹ̀ ilẹ̀ ọ̀dà ẹbọ nù bẹ́ẹ̀ ni kí yàn yọ kọ́kọ́rọ́ jáde lẹ́nu oníwòó mo búra tó apé tó bá ṣe lásánù ẹbọ kékeré ni àmọ́ tó bẹ lẹ́mí pé ogún yóò bá ti ó ní délé tí tó fi ó lásìdẹ́ntì kú ni tó bẹ lè parọ́ pẹ̀lú búra yìí ó di ẹbọ láńlá mọ́yàn lọ́wọ́ torí pé kí ni ẹ̀tọ́ Ọlọ́run Ọba nìkan ni ìbúra Ànábì ní la tahlifu illa billah wala tahlifu illa wa antum sadiqun ẹ gbọ́dọ̀ búra lé nìkan kan o àfọlọ́hun nìkan náà nìkan fi búra nínú pé ẹ̀tọ́ ọlọ́hun nìkan ní ìbúra náà ni mọ́mú bí kẹsìrì náà sọ́yà yìí ike wa ja'ala as-sujuda mukhtassan bi janabi rabbi subhanahu wa ta'ala wọ́n ní náà ni mo ní ẹnìkan kan kò lè bá mi pín bẹ́ẹ̀ so òun ní báyìí ibi ìrújú kan tí mo wá fẹ́ lọ níbi ọ̀rọ̀ yìí òun náà ni pé wọ́n á ní tọ́ ìgbà tẹni tí ìmáàmù bínú kẹsìrì wí nì tẹni tí ìmáàmù Kúrútùbí tí wọ́n sọ ní ọ̀dà ó ṣe lè jẹ́ pé ẹbọ tó bá jẹ́ pé ẹbọ bá ní ǹkan ìtìfẹ́ wọ́n ẹni kọ́kọ́ mú ìdájọ́ wọn wáná ó túmọ̀ sí pé ìdájọ́ ìtẹ̀kírẹ ní ẹbọ ni ẹ̀tọ́ ọlọ́run ọba ni àbíta bá rí àfáìsì míì tó jẹ́ onísúnnà tí kèsì pé ẹni tí ń tẹ̀lé ìfẹ́ ẹnu tóun náà wà fi rinlẹ̀ pé kò kí ń ṣe ẹ̀sà fọ́lọ́run nìkan tẹ pé a rí Ibn Kathir nísìn ó ní Ọlọ́run nìkan oṣù ló ní a rí Qurtubi Ọlọ́run nìkan oṣù ló ní bọ́lọ̀ ti parẹ́ ó ti sọ́dá tara rẹ̀ nìkan ó mì pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ sùjúdù pín sọ́nà méjì sùjúdù tẹ̀híyà ń bẹ sùjúdù ìbádà ń bẹ sẹwárí àti tẹ̀híyà àti ìbádà títí ìbádà náà kọ́ ló fún gbogbo àwọn tó ṣẹlẹ̀ fún mẹ́ àkọ́kọ́ lórí tàbí Adam kìí ṣe sùjúdù ìbádà ẹni pé náà fi ní pé wọ́n kó ti pé wọ́n ní kí wọ́n fi kí ni kán fi sàpẹ́rẹ́ kìí ṣe pé wọ́n ní kán forí kanlẹ̀ àwọn mìíràn ní kán forí kanlẹ̀ ní àmọ́ títúmọ̀ sílẹ̀ ni pé ẹ sá fi kí ẹni yìí bẹ́ẹ̀ náà tànábì Yusuf náà kìí ṣe pé wọ́n ní kán fi jọ́sìn fún ipé ìjọsìn fọlọ́run ìkínà ni ṣe wá rí èyí tó wá ṣẹlẹ̀ ń gangan tí ń jẹ́ ti kíkí òun ìyẹn ni pé ti sísin rẹ ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi kíkí síyàn kò lẹ́tọ̀ rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lẹ́tọ̀ fẹ́ni kankan rí títí fi kíyàn òun ló ń lẹ́tọ̀ rí náà lọ́lọ́run sì ti ní pé ó ti parẹ́ pé àníkọ̀ lẹ́tọ̀ sí yàn náà ja'ala sujuda mukhtassan bi janabihi ta'ala ó ti special rẹ̀ fúnra rẹ̀ pé ẹ ti ẹ̀mọ́ fún ẹnì kankan náà máa ó mì pé ìgbéfẹ́ lómi ẹ̀bọ̀ ni náà ní tẹ́ bá wọlé kà nínú àwọn ọ̀rọ̀ àwọn àfáìsì lóríṣiríṣiríṣiríṣiríṣi a máa rí ìdájọ́ ìkúnlẹ̀ pípé ẹ̀tọ́ ọlọ́run ọba ni tẹ́bàlọ́ kàfàtàwà lájínà dẹ́ ima ọpọlọ gbá lóríṣiríṣi tó ń ṣàlàyé pípé ìtẹ̀kíyàn ẹ̀tọ́ ọlọ́run ọba ni so kódà wọ́n béèrè kan láti nàìjíríà gẹ́gẹ́ náà ti béèrè ẹni wọ́n béèrè pé à ní nàìjíríà o bá ṣe máa ń kíra wa a máa ń tẹ̀ kíra wa ní o ó sì di bára púpọ̀ lẹ́nu tó bá lóhùn ní ṣe wọ́n máa bá jà ní nǹkankan bó làwọn máa ṣe alájìnà dáyé máa dá lóhùn pé ìkírẹ ní àìyí fún ẹnì kankan ọlọ́wọ́n bá ló ní wọ́n ní wa wọ́n ní wa kullu wọ́n ní wa kullu sujud wa wọ́n ní wà inna sùjúdà tàhíyá ìbáàdà wọ́n ní gbogbo títẹ̀ tó bá ti lè ṣe pé ó bá kíkí wá ìbáàdà ni títẹ̀ tó bẹ lè bá kíkí wá ìbáàdà ni so torí náà ni pé wal ìbáàdà ẹnìkan kò sí lẹ́tọ̀ sí àfi ọlọ́run ọba nìkan tó ní pé tí èèyàn bá ti wá ń gbé fẹ́lómi ìyàn ń gbé ní tí kìí ṣe ẹ̀tọ́ èèyàn fún èèyàn nu ẹ̀tọ́ ọlọ́run èèyàn ń gbé fún yàn ìtumọ̀ rẹ̀ náà ní sí jẹ́ pé ẹbọ náà ni wọ́n máa jẹ́ tẹ́ bá lọ lè tún wo ẹ̀yìn Sheikh Usaimin rahimahullah tẹ́ bá ti ń kà yìí yóò jẹ́ mọ yàn lẹ́nu láwọn èèyàn tó ṣe pé wọ́n nípa wọn ń ṣe àlàyé ọ̀rọ̀ ìdájọ́ ìkúnlẹ̀ wọ́n mọ̀ ní kọ́lẹ̀ nìkan ti sọ́rí ńlọrin tó ń láyàdé so òun náà asìlánà kìí sẹni tí ó ń fi súnà bójú ni torí gbogbo ń tọ́mì ènìyàn bá pamọ́ wàláhì ọlọ́wọ́ bá gbé tuntun rẹ̀ so ń fi súnà bójú ni lẹ́yìn kó lóun bá débi pé ń sọ pé kò sí àyà kan kò sí kíní kan njọ́ ọ̀rọ̀ ló kí n lọ bẹ̀ mo mú pé lọ àwọn kan ní wọ́n wá ní ẹjùkú sí àìmú ní bá ń gbé àga ǹsọ́wájú so mú abọ́ síwájú náà rẹ̀ so gbogbo tó sọ ọmọ ìsọ tán wọ́n wá plan débi pé wọ́n ti mìí pé a ní fún sàrùmí ní ọ̀rọ̀ sọ́mbẹ̀ Dr. Kakuri òun lọ́wọ́ wá ní oṣù sábàbí tí mo fi rọ̀rọ̀ sọ́njọ́ ọ̀rùn gbàtán wá ní kí dr pàkún ní sọ̀rọ̀ wọ́n ní káwọn èèyàn máa ń dá sí ìṣẹ́jú márùn márùn márùn àwọn àgbẹ̀ ah àbá yìí ah àbá Jawari ah ó ṣe dá ó ṣe kíní ó ṣe kíní ah, ah. so ọwá ní wọ́n á gbọ́rọ̀ fún dr pàkún dr pàkún rí wá ní àwọn òní sọ nǹkan kan ìṣẹ́jú tẹ fún àwọn sàrùmí ni mo bò wọ́n sọ̀rọ̀ so ibẹ̀ ni mo ti wá lálàsí gbogbo sọkúsọ rẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún pé ah, ah kẹ̀sì bẹ̀rù ọlọ́run òun sọ pé ẹ̀yẹn eh, eh, kò sí àyà kùránì kan tó ní kí ọmọ tẹ̀kíyàn ó pé kíní àbà gbogbo àwọn àyà kùránì yìí ń kọ́ ó bí gbogbo àwọn àfẹ́sì tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n mọ kéwù jù wọ́n lọ so òun ni pé etí sì ń ṣe wọ́n náà ni pé wọn ò ríra wọn já ẹ dákun wọn ò ríra wọn já kò níbi àìmọ̀mọ̀ tẹ̀kíyàn àní tó ń tó bá rí ṣe tó bá jòdòdò tàkùn ò tí rí ṣe yíwọ̀n mí pé kọ́ mọ́ wàá kọ́ ara ni ó tún máa takò àbọ́mọ́ wá wá ẹ̀lọ́ bẹ́rẹ́ tí ó fi ẹwọ́ ṣẹ́kù sẹ́mi rahimahullah nínú majmu fatawa wọn wọ́n ní ashiriku kisman wọ́n ní ẹbọ kún sọ́nà méjì khafiyun wa jalay wọ́n ní ẹbọ kan bẹ ẹbọ tó ń pamọ́ ni ìkan bẹ tó ń máa hàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sàlàyé ẹbọ tí máa hàn ẹbọ àṣẹ hàn wọ́n ní fal jalay wọ́n lẹ́bọ tó jẹ́ ẹbọ tí yẹn máa ń ṣe tí máa hàn wọ́n ní ma kana bil qawl ìyẹn máa ń fọ́rọ̀ sọ ìyẹn máa ń fẹnu sọ mislal halaf bi ghayri Allah bí kéèyàn máa búra pẹ̀lú tó yàtọ̀ sọ́lọ́run irú àwọn àlàyé tí mo ṣe nípa ìbúra lẹ́ẹ̀kan wọn ni ẹ̀bọ tó fojú hàn ní àmọ́ ọ̀rọ̀ lèèyàn fi ń sọ wọn dàbí kéèyàn máa ní aw qawlu ma sha Allah wa shi't kéèyàn máa ní tọ́ bá fẹ́ tọ́lọ́run bá fẹ́ náà ni ó ṣe wọn lẹ́bọ ni aw bil fi'l wọ́n lè yàn tó máa ń fi iṣẹ́ sí ẹbọ tó pín iṣẹ́ ẹbọ ni wọ́n wá mislul in ina ní kí ọmọ tẹ̀ lè gẹ́ìrìlá fẹ́ntí ìsọlọ́run wọ́n ní ta àzíman ní ti ìgbéni tóbi tọ́tẹ̀ ìgbà tọ́tẹ̀ wọ́n náà pẹ́ ní yí kìí sọlọ́run lọ tẹ̀ fún àmẹ́nìyàn tóbi lójú rẹ̀ náà ló fi tẹ̀ fún ẹbọ ni so ó wá lè jẹ́bọ kékeré ó lè jẹ́bọ láńlá ìdèbẹ̀ ó lè jẹ́ ẹbọ kékeré ó sì lè jẹ́ ẹbọ láńlá so bákanáà Sheikh eh, Uthaymeen iná bákanáà tó ní inú Sharh Riyadus Salihin wọ́n ti mú ọ̀rọ̀ yẹn wá wọ́n ní fala yajuz wọ́n ní kò lẹ́tọ̀ li ahadin fún ẹnìkọ̀kan fún ẹnìkankan hmm, lára wọ́n ní pé pé wà ní iná ashaddu wa a'zamu wọ́n ní ìkírẹ ni a ah, ó lè kíyàn tẹ́ kíyàn ó tóbi ní ẹ̀ṣẹ̀ wọ́n ní lè annal ini ina torí kíyàn tẹ̀hún wọ́n ní fi iná omi lè kòdó ìrìnbẹ̀rìnlá ìtẹríba fẹ́ni tí èsọ́ lọ́wọ́ wà ń bẹ́ bí mùsùlùmá ya kòdọ́wù bí ìlìlá tí ó adá ìwé bí yẹn sí máa ń tẹ̀ fọ́lọ́hun gangan fi rùkú níbi rùkú wọ́n ní wà éyà mẹ́lẹ̀ héyù á ní kò sí dáa wọ́n ní wàlákínà uyùsọ̀fíhù wọ́wọ́ káfí wàhálà káfí wọ́n ní kíyàn bára ẹ̀ lọ́wọ́ ó wọ́n ni wala yajuz wọ́n ni kò lẹ́tọ̀ lè áhàdín fẹ́nìkan an yasjuda lè áhàdín kọmọ tẹ̀fẹ́nìkan àbí kọmọ foríkan lẹ̀fẹ́nìkan wọ́n ni wa in lam yaqsud bi dhalika al-ibada kọ́dà tó bá ní pé yìí fi sìn àwọn yẹn hẹ́ni àbí kò tí ẹ̀ tẹ̀ kọ̀kọ̀rọ̀ wọ́n ni fa innal inina nítorí títẹ̀ fún yẹn náà mana ar-rasul sallallahu alaihi wasallam nábì kọ̀ wọ́n tí kò mọ̀ wọn á ní lága tó wá tẹ̀ fún ọ fanṣáhù ṣéèkì ní ṣe wáàsí fún wàrṣídì tọ́ sọ́nà fàkúlà ó sọ fún pé hádà mamnu pín tó ń ṣe yọ̀ dáa látẹn hẹ́nì mọ́tẹ̀mọ́ wàlá tàkàdọ̀ mọ́tẹ̀ríbàmọ́ illa lillahi wahdahu àyùfọ́lọ̀ nìkan tó ẹwù kan omi ìpè àwọn náà fi rìnlẹ̀ pé ọlọ́run bá nìkan náà ló ní nǹkan yìí so bẹ́ẹ̀ ni ó ṣe wà nínú àwọn fatuwa àwọn àfẹ́ẹ̀sìn ní oríṣiríṣiríṣiríṣiríṣi nínú àwọn ìrújú táwọn ẹmọ wá ń lò wọ́n ah, ah, ni àá ẹni pẹ́ bọ ni ṣẹ́gbẹ́ mọ́ ní kó lè jẹ́bọ kékeré ó sì lè jẹ́bọ láńlá ní tó fi jẹ́bọ kékeré òní tó wá ṣe pé ó kàn tẹ̀ kíyàn tó ṣe pé ó wá kápẹ́ ẹ̀mí rẹ̀ débi pé kò sí pé bóyá ẹni yìí tóbi lójú mi àbí mo bẹ̀rù ẹni ń àbí mo yẹpẹrẹ ara mi fún kò sí yẹn bẹ́ẹ̀ irú yìí ọ̀nà tó lè rọrùn láti wá òun náà ni bóyá bí ká ní pé àwọn bàbá bóyá bàbá tó bí ọmọ ṣe pẹ́lú mi bàbá rẹ̀ ó ti mọ́ ládé pé kọ́lọ̀ ó ti mọ̀pọ̀ ọmọ òun kúnlẹ̀ fún ọmọ òun tẹ̀ kí òun wàláhì tẹ́ bá tún lọ́dọ̀ wọn tẹ́ bá ní sàlámà lè pàbí àti wálé dùn wàlá ó ti ó ti mà ó ti yé wọn pé ẹni yìí kìí ṣe àwọn gbàmí tẹ̀bá wọlé báyìí láàárọ̀ àìpẹ̀lẹ̀ ẹ̀kẹ́ káàrọ̀ alájì níkan ó ti dáì tí àwọn pẹ̀lú yìí kìí ṣe kí wọ́n retí kẹ̀kẹ́ lọ́nà mi pé but kíkí hun tó bá ti gbé kíkí dé kí wọ́n tẹ̀ hun ó ṣe dédé so irú yìí hun ẹbọ náà ní ń jẹ́ ni ẹbọ kékeré ni irú ẹni àfáà kan ṣàlàyé níbí òun náà ni asheikh eh, abdulaziz bin muhammad bin ali eh, alabd alatif inú tíra àwọn nawakidul iman alkauliya wala amaliya wọ́n ni faminal ma'lum wọ́n ni taama ipe anna sujuda al'ibada ipe tí ń jẹ́ ìforíkanlẹ̀ ìjọsìn alqaimu ala alkhudu yóò wà lórí ìtẹríba wàzúl àti ìyapara ìyẹpẹrẹ ní wàtẹ̀zín àti ìjúpa ìṣẹ̀lẹ̀ fọ́lọ́hun wà ìjìláàlù lillahi wahdahu ni ó sì gbọ́lọ́wọ́ bá tóbi tí a máa ń ṣe wọ́n ni uwa mina tawhid tawhid ni yíwọ̀n alladhi tabaqat alayhi da'watu rusul tó gbó ìpẹ̀pẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run tó panu pẹ̀lú lérí wọ́n ni wa in surifa li ghayrihi fa huwa shirkun wa tandid ẹn tó bẹ́ẹ̀ lè gbé fẹ́lòmíì ó tọ̀hún ṣẹbọ ọwọ́ orogún pẹ̀lú ọlọ́run tọ́ wọ́n ni walakin ṣùgbọ́n law sajada ahaduhum li abin aw alimin tíyàn bá tẹ̀ fún bàbá yàn àbí fún àfà àbí ẹni tó jọ wọ́n wà kọ́ sọ́dọ̀ tẹ̀híyà tó wá ní tẹ́mi fi tẹ̀ báyìí ni pé mo kàn kí lásán ni wal ikram lásán ni fàhádìí minal muharramat duna shirk wọ́n lóhun náà ọ̀dá ọ̀dá àmúhùn tó ẹbọ lánlá ó fi pé ṣíríkù asgar ni amma in qasada al-khudu' tọ́